ẹ̀rọ sà mo máa ń fọ́ọ̀lù yín dáadáa ọjọ́ tẹ lọ sọ́dọ̀ màmá àwẹ̀rọ tí ẹ gbé ẹran ilé yá lọ kẹ́lẹ́ mọ̀ pé mo fọ́ọ̀lù yín ṣe pàdé wọn fún mi bẹ́ẹ̀ ṣe mo try gbogbo bẹ́ẹ̀ ṣe lọ sékìtì gbogbo wọn kẹ́lẹ́ mọ̀ pé mo wà péjì yín. sista ó ga jù. ẹ̀rọ sàdáàdì God bless you sàdáàdì ó dà ó dà bẹ ó dà bẹ àdúrà yẹn àgbà. ìgbà alẹ́ dé láti jọ. torí ẹ̀ náà mo ṣe slow down díẹ̀ kí mo mọ̀ pé ẹnikẹ́ni sọ mo ń bọ̀ lọ́dọ̀ mi. ṣàǹbá inú mi dùn gan o. sista mo sọ fún yín pé láìpẹ́ láì jìnnà ọjà máa kún ṣọ́ọ̀bù wa ah, láìpẹ́ láì jìnnà dẹ́n fíríjì yẹn ìfúrísà yẹn pẹ̀lú gbọ́ ọlọ́run láìpẹ́ láì jìnnà yẹn náà. Ah, this is four hundred and ten. jésù lolúwa o. ẹgbàá Ah. hundred ni. ah afọ́ọ̀dù. two hundred de. àmín. three hundred de. ah. four hundred de. Ah. four hundred and ten thousand wọ́n ní kí n fún yín. pastor afọ́ọ̀dù. inú mi dùn pé mo bá yín bí ẹ bá mi bless you well ah. ẹ wá bá kí daylight yẹn lè eh, eh. ẹ bá mi bless you well eh, sọ ọjà kékeré fẹ́ fi bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ tó ti bẹ̀rẹ̀ lọ́nà ẹdúpẹ́ lọ́wọ́ yìí. Ah. máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún tó ṣe yìí ah, ọlọ́run kó wá sọ de púpọ̀ ah, ọlọ́run kó wá sọ de púpọ̀ màmá ọlọ́run kó sọ de púpọ̀ gbogbo àwọn tí ọlọ́run lò lórúkọ jésù kristi ti nazarati ìgbédìde ọ̀tun ọlọ́run kó fi bí ayé wọn. àmín jésù kristi ọlọ́run kò fi bí ayé ah, wọn wò ọlọ́run kò fi bí ayé wọn ah, wò ọlọ́run kò fi bí ayé wọn ah, wò nítorí tí a ṣe ìwé ìrántí kàn yín màmá oh, àwọn tí ọlọ́run lò fún yín láti ọ̀run wá ọ̀run ṣe ìwé ìrántí rere kan fún ilẹ̀kùn rere tó kù ní ayé wọn ọ̀run ṣí lónìí ilẹ̀kùn rere tó kù láyé wọn ọ̀run ṣí lónìí bí ẹ ṣe ń dunnú yẹn ìdùnnú tó tó ju ìdùnnú lọ lórí yín bàbá ọlọ́run kò fi bí ayé yín ah, wò ẹ ṣe èyí mm. ẹ ṣe èyí eh. lórúkọ lọ́rọ̀ àwọn eh. ọmọ eh. ogun ọba tí kì í pe ìgbìmọ̀ kó tó dá ènìyàn láre bàbá kò bí ayé yín wò. Ah bàbá kó bẹ̀ ayé yín wò ilé yín ọ̀nà yín àdáwọlé yín kò ní dàrú ibi ìgbéga ibi ìgbéga yẹn lórúkọ jésù ọ̀run kó tó mú yín débẹ̀ ẹ ti wá sí òkè ẹ ò ní jábọ́ ẹ ti wá wà ní òkè mo ní ẹ ò ní jábọ́ bẹ́ẹ̀ ni yóò rí jésù agbára wa àmín àmín jésù ah, ah ẹ ṣe gan ni o ẹ ṣe o ẹ ṣe o ẹ wo ẹ bá ẹ bá ẹ ti gbàdúrà ṣùgbọ́n àdúrà ò kì í pọ̀ ẹ bá mi ṣàdúrà fún un. ṣé mo gbé mi ò ah, mọ̀ pé nǹkan báyìí ń ṣe. in fact rárá o òun náà ò pè kò sọ fún mi mo kàn jẹ́. mo ní ẹ̀rọ náà ní kí n wá wò yín. Ah, àfọ̀dù mi ní wá ẹtì o wo o ti lọ sókè o ò ní já wálẹ̀ lágbára ọlọ́run omi dúrúkú kò ní ṣẹlẹ̀ lójú ẹ̀ lágbára lọ́wọ́ ọlọ́run gbogbo ohun rere tó o fẹ́ ní dáadáa ọlọ́run á máa ṣe fún ẹ o ọkàn ẹ á balẹ̀ o ẹni tó lè ṣe òfin òkùnfà bí mo ṣe débì òun náà ni Doyin Àmọ́dù òun ló tọ́jú mi débi tó mo dé dùn bá ti dòkú bá ti dòkú ṣùgbọ́n òun ló ṣe àtọ́nà bí mo ṣe rí òun ni revival mi ah, lágbára lọ́wọ́ ọlọ́run doyin àmọ́dù mi ò ní wá ẹ̀ tí o lágbára lọ́wọ́ ọlọ́run ìburúkú ò ní ṣẹlẹ̀ sí ẹ o ayé ò ní fi eh, wèrè dán ẹ wò orí ẹ kò ní gbàbọ̀dẹ̀ wọn ò ní wọn ò ní fi nǹkan burúkú dán ẹ wò lágbára lọ́wọ́ ọlọ́run ohun rere ohun ayọ̀ ló máa máa ṣẹlẹ̀ nínú ilé ayé ẹ o àti gbogbo ẹbí wọn o. ọ̀rọ̀ ah, àti ẹ̀yin fọ́ǹsì àti ẹ̀yin náwó sí lóòrèkóòrè a appreciate yín à mm. ń dúpẹ́ lọ́wọ́ yín ṣẹ́rí kò sí bá ṣe lè sọ kò sí bá ṣe mọ ah. pé dá tó ṣùgbọ́n ọlọ́run á bá wa dúpẹ́ fún yín ọlọ́run á bá wa dúpẹ́ fún yín gbogbo tẹ́ bá ti wá mú owó yẹn ní ìlọ́po ìlọ́po ọlọ́run á wa dé padà ọlọ́run á padà ẹ ní fọmọdí ẹ ní fayadí ẹ ní fọkọdí ẹ ní ráburú òkè òkè lọ́wọ́ yẹn á máa lọ wọ́n lókè lẹ́mú rúkì òkè òkè lẹ́ẹ̀ máa lọ ẹ rí bá ti ṣe ẹ rọ̀nà gbégbá ẹ ṣì really appreciate ah, this oh, and. Uh, inú ẹ̀mí gan dùn. ó ah, bá mi lójijì <laughs> oore bá mi lójijì oore máa máa bà ó máa máa dúró lé tiwọn náà ní lágbára ọlọ́run gẹ́gẹ́ bá pàṣẹ ìyàwó tó. ẹ ṣeun o in fact. Ah, hmm, ah, wọ́n ṣe jẹ́ pé ìlè pásítọ̀ mi tún wá ah, mo máa ṣoríire o oríire yẹn ò mà ní dìbà jẹ́ o. this is the first time tí màá rí o. bẹ́ẹ̀ ni. mo fi wo lajú <laughs> ìgbà kankan rèé tí máa fojú kan wò. Ah, olúwa ṣeun èdè náà tó wá wà pẹ́rípẹ́rí kí lè jù. ìdùnnú tí ọlọ́run ti fi sí ayé yín kò ní bàjẹ́ mọ́ ọlọ́run ti gbé yín débi gíga ẹni bá dẹ̀ sọ pé òun fẹ́ kẹ́ ẹ wálẹ̀ ọlọ́run máa mú kúrò láyé fún yín. àmì jésù àmì jésù ìrìn àjò yín ayé ò ní dàrú. àmì jésù ìrìn àjò yín ayé ò ní dàrú. bàbá ìrìn àjò yín ayé ò ní dàrú. àmì jésù àmì jésù ẹ ti di ògo àgbáyé lójijì mm. ayé òní sọyé di ògo ìkọ̀kọ̀ bẹ́ẹ̀ ni yóò rí o jésù olúwa wa god bless you sir god bless you sir god bless you come in congratulation ma congratulation ma congratulation congratulation that's what we call good congratulation ma. àjọ aṣọ ṣe èmi gbà. oh god ah afọ́dù mi ní white ah ìbànújẹ́ ò ní bá ẹ lágbára ọlọ́run eh, ah business ah. díẹ̀ díẹ̀ ah. àwọn ẹ̀kọ́ kéékèèké mm. tẹ́ bá ní ìrà ìrà. màá pẹ́ ní tó máa bá mi ṣe. Ah. so ó jẹ́ káńtà kékeré kan bí tébù kékeré kan tẹ́ lè tó ọjà sórí ẹ̀ ẹ̀ṣẹ̀ náà díẹ̀ díẹ̀ ni. tó bá máa tó padà tó máa tó padà rí mi mm. wà á rí i pé èmi náà máa tún dùn yẹn nínú nítorí pé mi ì ní ṣe níṣekúṣe eh, gbogbo wọn pátápátá gbogbo àwọn tó dẹ̀ ń tọ́jú mi tán náwó sí mi gbogbo wọn pátá gbogbo wọn pátá lágbára lọ́wọ́ ọlọ́run ìbànújẹ́ ò ní bá wọn wọn máa lọ rè wọn máa bọ̀ rè ní gbogbo ìgbà ni o lágbára ọlọ́run a wẹ́wẹ́ ásídẹ́ǹtì burúkú ò ní ṣẹlẹ̀ sí gbogbo wọn pátápátá lílọ bíbọ̀ wọn kò ní mú ewu dání o. <laughs> méjì bẹ́ẹ̀ ló ti epo tí kò rí sí lọ́nà distance ẹ lè pọ̀ ọ̀bọ̀ gẹ̀dẹ̀. all right ma ó dà wọ́n. sáwù kan láwù ẹ̀ I just left uh, until uh, Lola for those that know her she did a a a a àwọn àti Thompson those days. Uh, Oga Thompson did a play, which was a, a lovely, lovely play then, a, a love story. The, the movie was so, so, so interesting those days. So, so, so interesting. No, I don't think it is. The movie was so, so interesting. Eh, eh, nínú movie yẹn ni, nínú series sorry, series, not movie. Nínú series yẹn ni eh, the bàbá wa Collington in the Mr. Dẹ̀yìndé, in the ò gbọ́dọ̀ pa tọ́msìn òun o nítorí pé ọkọ ọmọ lọ́la ni uh, if for, for those that remembers I think it's in Lakukulana also one of these old um, old songs old songs. Okay, I just left her place now. She's so happy. She's so happy because the last time I came to see her, uh, she said Doya Modu, all thanks to her, all thanks to her. We cannot but mention her name always. She's, she has been taking care of all the veterans in the industry. She, she did a project for them, a movie for them, and she also did a TV series for them. You understand? So, um, so in one of the videos, um, in loving memory of our, our mother, uh, Yabisola, where I posted that I went to see the veterans on set. So yeah, Amadu was the one that uh, was catering for them there. So Demi Amadu ló kọ́ local tí one way. I had to go see Baba and uh, Aunty Lola again because first I came last about some few days ago and behold, she said she wants to start selling things in front of the house, the little shop they got for her freezer tán láwọn ni freezer yẹn ti bàjẹ́ lọ́kàn hàn wọ́n fi fi packaging gbé pé àwọn máa manage ẹ̀ then uh, she wants to start selling little little things by the special grace of God I know things will be okay but she's grateful Baba is grateful I am also grateful I cannot lie I am super super grateful but koko of the matter ọ̀nà bíbà yìí eh. <laughs> ọ̀nà bíbà yìí ẹ̀yin ìjọba wa jọ ẹ bá wa ṣọ̀nà ẹ bá wa ṣe ọ̀nà ẹ bá wa ṣe ọ̀nà epo ohun fún azus à ń fi brain là á mo wo fídíò bọ́bọ́ kan láàárọ̀ yìí ó ló yẹ káwọn èèyàn ní machine tán fi ń test blood pressure ó ní tẹ́lẹ̀ bá ti kúrò nílé epo kó yẹ blood pressure ẹ̀ wò because kò easy kò possible kí blood pressure máa increase láti láti ẹwù bí ta ti ń repo títí lọ́bi tó lọ ọlọ́run á jẹ́ kí mọ́ṣe ní lọ́kàn kó máa fi tún lù ṣe ọlọ́run á jẹ́ kí ìlú lè dáa ọlọ́run á jẹ́ kó lè rọ̀ wá lọ́rùn bó sì ṣe wà yìí àárí àti mọ̀ wẹ́ ọlọ́run á ṣètò dàṣà bọ́ ẹ bá wa tún lù ṣe mọ́tò tí wọ́n tún yá mi tí mò ń manage for the main time tí màá fi parí mọ́tò mi ẹ̀rí nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ wo bòròrò bòròrò kan náà voice mi ọ̀nì pa mi to one Abdul shoot, one of my crew members. that. lé bòròrò <laughs> dàbí obìnrin bòròrò can lọ já kíní vendor tó wà nísàlẹ̀ tó ń kọ́ bàbí omi do Tolú ẹ̀ ò ní jẹ́ gbèsè. Ìyá tètè délé ọ̀dọ̀ panel bìtà kí n gbé fún panel kí panel bá mi áǹkì kíní ẹ̀ padà kí n tó dá ọkọ̀ padà lọ fún ọlọ́kọ̀ kó tó di gògbè. Ó ti yé but. You know what I mean? Touching people's life is one of the major things that I love doing. Well, maybe because of my background, or maybe because I I grew up um, in the environment of um, imagine a day, another day, So thank you so much. God bless you.